Either longer and no longer, what is right has been done. Can you say your name again and uh, My name is Ayene Watamilala, It needs to the complainant, Thank to the accused. So you're back. You're back um, inú mi dùn nítorí wípé ìjọba ti fi um, òfin tó tọ́ àti tó yẹ sílẹ̀ fún ẹni tí um, a ní pé ó ṣe nǹkan so inú mi dùn pé um, Nàìjíríà ní àparapọ̀ ìlú Èkó ní àparapọ̀ gómìnà àti àwọn um, adájọ́ wọ́n ṣe ẹ̀tọ́ wọn lórí um, um, freedom tí ó tọ́ fún bàbá Ìjẹ̀ṣà. kí ni wọ́n fún báyìí ṣé wọ́n ti dẹjọ́ nù ni àbí wọ́n fún ní bẹ́ẹ̀lì ni. no wọ́n ti fún wọn ní bẹ́ẹ̀lì ìyẹn ni pé òmìnira láti lọlé àti láti máa wá sí ilé ẹjọ́ ní àsìkò tó yẹ tí ẹjọ́ bá pè tí ilé ẹjọ́ bá pè ń pé kó wá wọ́n ti fún ní òmìnira láti máa lọ sí ilé ẹ̀wà kò sí ní àhámọ́ ọlọ́pàá mọ́ wọ́n ti fún ní um, privilege ń pé láti lọlé àǹfààní àti lọlé àti máa lewa ilé wá sílé ẹjọ́. kí làwọn nǹkan tán ní kó wá wá láti lè rí àǹfààní yẹn gbà. gẹ́gẹ́ bí adájọ́ ṣe sọ ó ní gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ nínú róòmù kó parí sínú róòmù so we are not a ní láti sọ nǹkan tí adájọ́ sọ ṣùgbọ́n nǹkan tí a fẹ́ kí gbogbo nàìjíríà mọ̀ ni wípé adájọ́ ti ṣe ẹ̀tọ́ wọ́n dẹ̀ sì fún ní òmìnira tó tọ́ sí. Congratulations.